lórúkọ mi bẹ́ńbẹ́yẹ́kẹ́ ni wọ́n tún pè mí lónìí ẹ tún gbọ́ o lónìí bẹ́ńbẹ́yẹ́kẹ́ àwọn ìròyìn tí létí ń bọ̀ wájú mi láàárọ̀ òní tí màá sì bẹ̀rẹ̀ sí kà á fún yín lẹ́yọkọ̀ kéèjì ìdìbò ti tò lọ́wọ́ ọ̀wọ́ bí ọmọ iléèwé láwọn ìta gbangba àròyìn wọn kó bẹ̀ bìbà ẹ wo ẹ ti mọ̀ pé lásìkò àwẹ̀ ẹ ti mọ bó ṣe ń lọ Abdultóbi Fàṣùgbárùdín lórúkọ mi ó yá ẹ jẹ́ ń gbéra lẹ̀ àwọn òròyìn yẹn létí bọ̀ wájú mi mo ní ọlọ́run ní kí n mú kan èṣù ní mú kan àmọ́ tọlọ́run ní mú mo wò pé nínú àwọn òròyìn èwo ni kọ́kọ́ mú ìròyìn àkọ́kọ́ tó jáde ibẹ̀ ni Yàyà Bello ti wí pé ẹ wò ààrẹ Muhammadu Buhari ò mọ̀lẹ́ máa gbé k forty seven káàkiri gbogbo ìpínlẹ̀ ẹ lè rí nbi gbogbo nítorí náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń fẹnu sátẹ̀ wípé ìná ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ wò ẹ lọ́ọ́ panu yín mọ́ ìròyìn yẹn ẹ gbọ́n tí Yàyà Bello sọ láàárọ̀ òní ìmí tó wà bẹ́ẹ̀ Wọlé Ṣóyínká ní orílẹ̀-èdè Nàìjíríà ti wá jẹ́ ibùdó ìkẹ́rùsí ibùdó àwọn ẹrú tí wọ́n fi ń ṣe ibùgbé kí ìròyìn yẹn tún sọ ẹ̀kúnrẹ́rẹ́ Platform Times gbé o ẹ gbọ́ lónìí ẹ wò iná iná ìjọba iná mọ̀nàmọ́ná ó tún bàjẹ́ lẹ́ẹ̀karùn-ún láàrin oṣù méjì ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ rèé láàrin oṣù kan oníròyìn wá mí kanlẹ̀ ó wí pé orílẹ̀-èdè nàìjíríà ibo là ń túkọ̀ rẹ̀ lọ ìmí tó wà mí wọ́n wí pé nnamdi kanu ti ń bọ́ díẹ̀díẹ̀ o ó ti ń bọ́ mọ́jọba àpapọ̀ lọ́wọ́ ìgbẹ́jọ́ àná nílé ẹjọ́ ó ti ń fojú hàn débẹ̀ ìyẹn bẹ́ẹ̀ àwọn àwọn agbébọn wọ́n tún ṣàkọlù sáwọn ọmọ ológun lábíà wọ́n tún sọ iná sí ọkọ̀ eléyìí tí wọ́n fi máa ń yíde pàráàró lọ pàráàró bọ̀ ẹ gbọ́ láàárọ̀ òní bó ṣe jẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ti ráwọ́ tó ẹnìkan tó jẹ́ afiniṣètùtù ọ̀la léyìí tí ó ṣekú pa ìyàwó ilé kan pẹ̀lẹ́ ọ̀ṣun ìbò ló ti wáyé délẹ̀délẹ̀ ẹ gbọ́ láàárọ̀ òní ọwọ́ ọlọ́pàá tún tẹ ọmọkùnrin kan ṣekú tó pe rẹ̀ ní dókítà tó sì bẹ̀rẹ̀ sí lo ayédèrú eléyìí tó ń pè ní fake alert láti lè fi bá àwọn onílé ìtura dòwò pọ̀ ẹ gbọ́ bí yẹn ṣe jẹ́ ẹ wo ìròyìn yẹn ó fẹjú kẹ̀kẹ́ síbí láàárọ̀ òní níbi tí màá ti bẹ̀rẹ̀ sí kà á fún yín tán lóní kẹ̀ǹkẹ̀lúkẹ lórí ètò ojúmọ́ aláyọ̀ ẹ kú ìkàlẹ̀ níbi gbogbo tẹ̀ tí láǹfààní àti máa wò wá láti máa gbọ́ wá láàárọ̀ òní ẹ má gbàgbé ojú òpó YouTube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ TV ẹ subscribe ẹ like ẹ ẹ pín fáwọn ẹlòmíín ẹ jẹ́ kí ọmọ tẹ̀ ń gbádùn níkànnì yìí lójú òpó facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ instagram wa ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó sì wà lọ́wọ́ ìsàlẹ̀ amóhùnmáwòrán yín ó lẹ́tẹ̀ láti lè fi kàn sí yàrá àpolongo ọjà wa olúwa tóbi lọ́ba fáṣùgbà lórúkọ mi bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ tó pè mí ẹ̀ tó gbọ́ lónìí bẹ́ńbẹ́yẹ́kẹ́ ọba dókítà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 mo gbójú mi wọnú àwọn ìwé ìròyìn wọn ni mo níbo ìròyìn mi àkọ́kọ́ tààrọ̀ ni ó ti wá ìròyìn yẹn ló lòun ó jáde wá nínú àwọn ojú òpó ayélujára tó tò lọ́wọ́ ọ̀wọ́wájú mi àkọ́kọ́ ìròyìn ó ní eléyìí tí mo ti wo Yàyà Bello kí ni Yàyà Bello ń sọ gómìnà bolósì jẹ gómìnà ìpínlẹ̀ Kogi ó wí pé ààrẹ Muhammadu Buhari tẹ̀ ń wò yẹn ẹ̀ẹ̀kan lè máa retí kẹ́ ẹ máa rí níbi gbogbo kò sì lè máa gbé AK-47 káàkiri gbogbo àwọn ìpínlẹ̀ tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà nítorí pé bóyá ẹyin ó fẹ́ máa dáàbò bá àwọn èèyàn àti dúkìá oníláyéláyé kò dọ́ ààrẹ muhammadu buhari ẹ̀ lè pa kí ló dé tẹ̀ fi lè pa ni pé òun fúnra ò lè sí ní gbogbogbò lásìkò kan náà lórílẹ̀‐èdè nàìjíríà ó wá ṣàlàyé ó ní àwọn gómìnà fúnra wọn ló yẹ kí wọ́n dúró kakaraka kí wọ́n má ṣe jẹ́ kóńkóń kó mì wọ́n lẹ́sẹ̀ láti dáàbò bo ìpínlẹ̀ kó wá abi tó ní kálukú wọn dúró sí oníbàbá wa rí tó gómìnà kan tó wá lanu kó tó ti bẹ̀rẹ̀ sí ń fọ́n tá ti ń sọ̀rọ̀ jáde tako ààrẹ buhari wípé ẹyin pẹ́pẹ́sẹ́ o ààrẹ buhari ò wá dáàbò bá wọn onírú ẹni yẹn ó ní ẹnu ọyẹ̀ wò dáadáa ó nítorí báwo ló ṣe máa retí káàrẹ muhammadu buhari tòkè ọ̀hún wá kó wá dúró sí gbogbo àwọn ìpínlẹ̀ kó dúró sí gbogbo bíi kó sì gbé k47 láti lè mọ dáàbò bòlú ó ní kò ṣeé ṣe ó lóun gẹ́gẹ́ bí Yàyà Bello gómìnà ìpínlẹ̀ Kogi òun ò ní bá wọn pẹ̀lú o lára àwọn gómìnà kan tí kàn ń wa nu wa tọ́sà rẹ Buhari ó níbo ni gbogbo ìyẹn ti lè mọ wáyé ó ní ṣáwọn iléèwé wa gbogbo lààrẹ buhari wà jókòó sí ni àbí àwọn ojú òpópónà wa ta ní lààrẹ muhammadu buhari wà jókòó sí ni nítorí pé ẹyin kí ètò ààbò lè yí dẹ́dẹ́ ó ní ẹ mọ̀tara yín jẹ àwọn gómìnà fúnra wọn ló àwọn gómìnà fúnra wọn gan ló yẹ kó bójú tó ètò ààbò ó ní a fi ń ṣe ọ̀gágun ní ìpínlẹ̀ kówá yín eléyìí tí ẹ dì mú kakaraka àmọ́ síbẹ̀ ń ṣe ni kẹ́ ẹ tún máa dẹ̀bi lé ààrẹ Buhari lórí nípa àṣejọba tó wà lóde ó láàrẹ Muhammadu Buhari ń gbìyànjú o oníbàbà tanra wa jẹ lókù oníròyìn wa wò pé tọ ẹ̀ka ìláyò Yàyà Bello ìyẹn bẹ́ẹ̀ àwọn gédéńgbé ojú òpó Daily Post tí mo ti mú yẹn láàárọ̀ òní àkọlù kan ṣẹlẹ̀ bó ló ṣe ṣẹlẹ̀ ta ló sì ṣẹlẹ̀ sí ojú òpó Vanguard ni mo ti rí tó fà á tuurutu wáwájú mi níbi tán ti wí pé àwọn agbébọn kan wọ́n ṣe àkọlù àbáàdì sí àwọn ọmọ ológun ní Abia lọ́wọ́ kan náà wọ́n sọ iná sí ọkọ̀ náà eléyìí tó jẹ́ ilé ìjẹun fi ń pàráàrò lọ pàráàrò bọ̀ tán fi ń ṣe patrol wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wọ́n léyìí gangan ló wáyé lánàá nígbà tí àwọn agbébọn kan tí wọ́n ti ra gọ sínú igbó wọn lásìkò tí àwọn ọmọ ológun ọ̀hún lọ tán bọ̀ ni wọ́n tàn déédé dá wọn lọ́nà lójijì wọ́n ní kíni dá wọn lọ́nà sí wọ́n bẹ̀rẹ̀ sí dàbọn bolẹ̀ tí gbogbo bí sì dàrú lójú ẹsẹ̀ lọ́wọ́ kan náà àwọn kan tó jẹ́ oṣojú mi kòrò tó bó níròyìn sọ̀rọ̀ wọ́n mà ṣàlàyé wọ́n wípé ọ̀rọ̀ tó dẹ̀ wà lẹ́yìn kọjá bẹ́ẹ̀ o ó wáyé ní agbègbè òpópónà Enugu sí Port Harcourt ní oríta ibìkan tí wọ́n pè ní Tonimas wọ́n ní nígbà tó wáyé tán bẹ́ẹ̀ wọ́n ní gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí sáré sókè sáré sódò wọ́n láwọn elétò ààbò tó jẹ́ ọmọ ológun gan wọ́n họ ní o wọ́n fẹsẹ̀ fẹ́ wọ́n ní wọn ò lè dúró rárá ni níbi tí nǹkan dé dúró àwọn kan wípé ń ṣe ni wọ́n ṣekú pa lára àwọn ọmọ ológun yẹn ṣùgbọ́n nígbà tó yá àwọn ọmọ ológun kan ní kọ̀sìn tó jọ pé wọn ò ṣekú pa ẹnikẹ́ni lásìkò náà ṣùgbọ́n wọ́n kàn sọná sí ọkọ̀ àwọn ọmọ ológun ni wọ́n á ní iléeṣẹ́ ológun ó ti ń rawọ́ rasẹ̀ sí gbogbo àwọn tó jẹ́ èèyàn lù láti tètè wá máa fi ìsọfúnni tó iléeṣẹ́ ológun létí láti lè bọ́ fi mọ ọ̀nà àbáyàrájá àti ọ̀nà tí wọ́n lè gbọ́rọ̀ gbà láti lè fi ráwọ́ tó àwọn ọ̀daràn náà ṣekún léyìí tí àwọn gan sì ní pé wọn ò jò lamba pa wájú òfin fọ́rú àwọn ọ̀wá bí bẹ́ẹ̀ àwọn aṣàlàyé wọn ní ìjẹlẹwọ̀n wípé àwọn ọmọ ológun tẹ̀sí ń wò yìí ìkan náà ni wọ́n pẹ̀lú àwọn aráàlú nítorí pé àwọn náà ń wá ààbò fáráàlú ni àwọn ní ẹ gbìyànjú ẹ máa fi ìsọfúnni tó lọ́rìn tó àwọn ọmọ ológun létí ká lè mọ bá ṣe yí kinní ìlágbódà síná lórílẹ̀‐èdè nàìjíríà ìròyìn yẹn fẹjú kẹkẹ síbẹ̀ mo kà á jáde ní láàárọ̀ òní omi tó tún wà wájú mi bí òun náà tó ń fọ òun sóde níbi tó ti sọ wípé ọwọ́ ti tẹ ọkùnrin kan eléyìí tí ó ń lo ayédèrú aláàtì ìyẹn fake alert credit alert tó sọ pé òun lò níbi tó bá ti ní òun fowó ránṣẹ́ òun ti fún wọn lówó wọn òun ti ṣe owó sí wọn tó sì jẹ́ pé ayédèrú gbà ni eléyìí ló wáyé nípínlẹ̀ Rivers ní àná òde yìí níròyìn fi yé ni pé ọwọ́ ti tẹ ọmọ ọdún mọ́kànlélọ́gbọ̀n kan eléyìí tí ó lo fake alert lọ́wọ́ kan náà wọ́n wí pé orúkọ ẹ̀ á máa jẹ́ Philip Chukwuemeka wọ́n ní ń ṣe ló pé rẹ̀ ní dókítà onímọ̀ ìṣègùn òyìnbó wọn ní í ṣe ló kàn déédé wá sí agbègbè kan ní Port Harcourt lásìkò tí ó tó wá kàn sí olólùfẹ́ kan tó ń bá pàdé lójú òpó ayélujára wọn ní gbòó débẹ̀ ilé ìtura tó gbà tó ná tó ná tó ń jẹ wọn ní òun ló bẹ̀rẹ̀ sí í ṣe eléyìí tó transfer sí wọn wọn nígbẹ̀ ìgbẹ́yìn náà padà rí pé ayédèrú gbáà lélẹ́yìí o ìgbẹ̀yìn ìgbẹ́yìn wọn padà ráwọ́ tó gẹ́gẹ́ bí ohun tí adelé alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ìyẹn DSP Grace irige kókó tó fi sóde inú ẹ̀ ló ti ní ìwádìí tó lọ́ọ̀rín tó sì ń tẹ̀ wájú lórí ọ̀rọ̀ ọmọkùnrin náà nítorí dandanlá ó gbọ́dọ̀ tó lamba pàwájú òfin ní tí ìwádìí bá fìdí ẹ̀ múlẹ̀ yányán tán pé gbajú ẹ̀ lọmọkùnrin ọ̀hún jẹ́ ìyẹn bẹ́ẹ̀ àwògedegbe ìwé ìròyìn pọ́ǹchì olúpọ̀ǹchì ẹ̀ síta ló ní pọ̀pọ̀pọ̀ ìyẹn bẹ́ẹ̀ àwògedegbe omi tó tún lálẹ́ wò wájú mi ibẹ̀ náà tún ti sọ wípé èhé orílẹ̀-èdè nàìjíríà tá a wà yìí o wọ́n ní ibùdó àwọn ẹrú ni o kólúwó ṣàánú ọ̀jọ̀gbọ́n wọlé ṣóyínká ló tún sọ̀rọ̀ bí ó ní ẹgbẹ́wò ẹgbẹ́wò ẹ̀yẹ̀wò ẹ̀yẹ̀wò kedere lẹ́rìí pé lórílẹ̀‐èdè nàìjíríà ipò tí nǹkan dé dúró ẹ̀ ti rí i pé ìlànà bí ẹrú bí ẹrú ni ipò nǹkan dé dúró wọ́n ní ẹgbẹ́ ìwò ẹ̀yẹ̀wò ẹ rí bí ọ̀pọ̀lọpọ̀ gan ṣe fọmọ́ ṣòwò ẹrú ẹ wo àwọn orílẹ̀-èdè ilẹ̀ òkèèrè bí wọ́n ti ṣe wá wọ́n ní ńlò kúkú jẹ́ pé ilé gan òṣùwọ̀n wọ́n ní ẹ wo bí gbogbo ẹ ti rí nípa ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní tá a bá wá sọ wípé ààrẹ buhari ó ti ṣuṣu tẹ́ kò mọ bí ó ti ṣe mọ́ kò mọ̀nà àgbègbè àmọ́ eléyìí tí ààrẹ tẹ́lẹ̀ rí olóyè olúṣẹ́gun ọbásanjọ́ sọ ó ní tá a bá sọ bẹ́ẹ̀ ó ní tó burú ni ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká sọ̀rọ̀ ó ní ẹ wo tàwọn akẹ́kọ̀ọ́ ti Chibok Girls ti jó ní ìtẹ́jú oníṣẹ́ ẹ̀rá fẹ́ wí ni ṣáwọn tán jí gbé lérò ọ̀nà la fẹ́ ni ṣáwọn tán jí gbé nú ọkọ̀ la fẹ́ ni ṣáwọn tán jí gbé nú ilé wọn la fẹ́ ni tàbí nú oko ó wá ṣàlàyé ó ní mínísítà ẹni tó jẹ́ alábòjútó fún ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lókèèrè yẹn dábírí erewà yẹn ó ní ṣèbẹ kúkúrú tó lọ kó àwọn ọmọ ilẹ̀ nàìjíríà kan wọlé ó ní bí ìgbà kan fira wá ṣẹlẹ́yà lásán lásán ni pẹ̀lú bí ipò gbogbo nǹkan bó ṣe rí lọ́wọ́ tá a wà yìí ó ní ẹ̀wá mọ tó ṣẹlẹ̀ bàbá wa fẹ́ jàjàbọ́ àfi ká tètè ya kàn sí àwọn ilẹ̀ òkèèrè kan wá ràn wá lọ́wọ́ kí á tètè kó àwọn ohun èlò láti tún fi ṣe àtìlẹ́yìn tọgbọngbọn ṣùgbọ́n bó wá níjọba ìṣẹfẹ ṣàmúlò ẹ̀ oníbèrè ńlá eléyìí tó jẹ́ pé kò fẹ́ yẹ nìkankan ìròyìn afẹjú kẹkẹ síbẹ̀ níbi tí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká tó ti lanu kótó tó sì sọ̀rọ̀ ó ṣàlàyé ọ̀rọ̀ ló ní bẹ̀m̀bẹ̀yẹkẹ ìyẹn bẹ́ẹ̀ àwògedegbe òmíràn tó tún wà wájú mi bí òun náà tún fọhùn ara ẹ̀ sóde platform times ló gbé wọ́n wípé iná tún ti bàjẹ́ ìyẹn iná ìjọba eléyìí tí à ń lò wọ́n wípé alẹ́ àná ní nǹkan bíi aago mẹ́fà sí bíi aago méje àṣálẹ́ àná ni náà tún pajúdé tí wọ́n sì wá bẹ̀rẹ̀ sí rawọ́rasẹ̀ lọ́wọ́ àwọn tó jẹ́ oníbàárà wípé ẹ dákun ẹ jèbùrẹ́ wa wo olùgbẹ̀bẹ̀ àgbà tí òbínú ń lọmọ rẹ̀ pọ̀ àní bá abájẹ̀kọ́ tán wọ́n ní àádárí ìjẹwé ni ẹ dákun ẹ dábọ̀ ẹ wò iná tó ti bàjẹ́ ń bi adédúró yìí o èyí tí ń bẹ lórí àwọn náà wá nàìjíríà ti lágbára jù nítorí pé kò dẹ̀ sí owó tó tówó láti ṣe àwọn àtúnṣe ibi tó kù díẹ̀ káàtó sí àwọn iléeṣẹ́ apínnáká bíi disco bíi aedc bíi edc bíi kedc àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n bẹ̀rẹ̀ ṣàlàyé pé ẹ wá ń bí ẹ mọ̀jẹ̀ atanra wa jẹ iná tún ti bàjẹ́ wọ́n wí pé bàbá ní agbèyẹ̀wò báyìí láàárín oṣù méjì ẹ̀ẹ̀karùn-ún tínú bàjẹ́ rèé ṣẹwárí láàrin oṣù kan ẹ̀ẹ̀mẹ́ta tínú bàjẹ́ rèé wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wọ́n wípé ẹjọ́ à ń múṣẹ́ ṣe lọ́wọ́ ní pápápá láti tètè mú gbogbo padà bọ̀ sípò ẹ̀ẹ́dẹ̀bùrẹ́ awo olùgbẹ̀bẹ̀ àgbà tí ò bínú lọ́mọ rẹ̀ pọ̀ nìròyìn yẹn wí ó fẹjú kẹ̀kẹ́ síbẹ̀ láàárọ̀ òní. omi ètò tún wà wájú mi tí màá túkà ó ní nǹkan tó ti ń sọ̀rọ̀ nípa ọkùnrin kan eléyìí tí ọwọ́ tó nípínlẹ̀ ọ̀ṣun ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòyà ayù wọ́n wípé ń ṣe níléeṣẹ́ ọlọ́pàá ti rọ́wọ́ tó ọkùnrin kan eléyìí tó ṣekú pa odidi ìyàwó ilé wọn ní afurasí afiniṣètùtù ọlà ló jẹ́ wọn ní okùn ẹ̀ àwọn jẹ́ tóògùn nígbà tí wọ́n ní wọ́n gba múṣíkú fún ẹ̀sùn kó ṣekú pa ìyàwó ilé tó jẹ́ Mọ̀dínà Bàṣírù wọ́n ní obìnrin yìí ló wọnú ilé rẹ̀ lọ wọ́n ní kí ló wọ́ lọ sí kọ̀mọ̀jáde mọ́ lọ́mọ obìnrin yìí bá tètè gbéra ló lọ sọ fún àwọn àjọ àmọ̀tẹ́kùn pé wá bí ẹ mọ̀ wá gbà wálẹ̀ o nítorí ibi tọ́rọ̀ dé dúró báyìí òun ò rí ya mọ́ òun ò rí èèyàn mọ́ lọ́wọ́ kan ni wọ́n bẹ̀rẹ̀ sí gbégbé sí akitiyan wọ́n nígbà tí àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn wọlé yẹn wọ́n ní wọn ò bá kankan mọ́ ń bẹ̀ wọ́n ní wọ́n gbá àwọn tó jẹ́ èèyàn rẹ̀ kan mú wọ́n ní ṣùgbọ́n gbọ́ yá àwọn nílò láti fi wọ́n sílẹ̀ nítorí pé àwọn ò ṣẹ̀ ṣùgbọ́n o àwọn ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú wọn láti fi mú fílẹ̀ lórí ibi tó wà lọ́wọ́ kan wọ́n ní wọ́n padà gba amúṣekó nípínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní òkè ọ̀ṣun ṣèlélẹ́yìí ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ohun tí ẹni ti ṣe alukoro fún àjọ àmọ̀tẹ́kùn ọ̀gá wọn ọ̀gágun wọn bó ṣe sọ ìyẹn amítolú ṣítù òun ló ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe lọ gan lórí ẹ̀ wọ́n ní nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí tọpẹpẹ tọpẹpẹ wọ́n náà padà ráwọ́ tó ní ìpínlẹ̀ ọ̀yọ́ lágbègbè kan tí wọ́n ń pè ní lálùpọ̀n wọ́n ní èmi tọrọ dé dúró àwọn ti fà á lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ tí ìgbésẹ̀ tọlọ́run sì ń bẹ̀rẹ̀ tó ń tẹ̀ iwájú sí àwọn oníròyìn gbìyànjú láti tètè lọ kàn sí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀ṣun nípasẹ̀ tíṣe agbẹnusọ wọn ìyẹn yẹbi tí ọ̀pá ńlá àmọ́ tí yóò gbé ìpè bákan náà ni ò fèsì padà sí àtẹ̀jíṣẹ́ eléyìí tí wọ́n fi ránṣẹ́ sí títí àsìkò tí wọ́n fi ń kó ìròyìn jọ ìròyìn punch ó gbé e jáde ó wí pé àwọn afiniṣètùtù ọlà ìṣá lórílẹ̀‐èdè nàìjíríà olúwa wá gbà wá kúò lọ́wọ́ wọn. omi tó wà ń bí tún sọ̀rọ̀ ó wí pé gómìnà tẹ́lẹ̀ rí ìpínlẹ̀ Anambra ọ̀mọ̀wé Chukwuemeka Ezeife òun ló ti sọ wípé ó ti ń wá ń fojú hàn dé wípé Nnamdi Kanu ti ń rí ìdáǹdè gbàbọ̀ díẹ̀díẹ̀ onítẹ̀ bá wọlẹ̀ tẹ́wẹ́nu ọkọ́ ìgbẹ́jọ́ ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ti ń bẹ nílùú àbújá lánàá ó ti ń fi hàn pé ó ti ń bọ́ kúrò lọ́wọ́ ìjọba bọ̀ wọ́n ní nínú ẹ̀sùn márùndín ní ogún eléyìí tí wọ́n fi kàn án wọ́n ní tèmi ti ń tòótọ́ mẹ́jọ nílé ẹjọ́ ti wọ́gi lé pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ kò lẹ́sẹ̀ ńlẹ̀ eléyìí tíjọba àpapọ̀ eléyìí tí wọ́n ti fi kàn án wọ́n ní bẹ́sẹ̀ yí ilé ẹjọ́ kọ̀ọ̀kan wò ní ilé ẹjọ́ wò báyìí pé eléyìí kọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ tọ̀hún kọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ tó fi kórìí mẹ́jọ ìṣèfì wá ṣàlàyé ó ní òun rọ gbogbo àwọn tí ó jẹ́ olùjà fún ìlú àwọn tí ń jà fún àlàáfíà láti lọ farabalẹ̀ lásìkò yìí o nítorí pé ìdájọ́ òdodo ti ń farahàn lórí ọ̀rọ̀ Nnamdi Kanu bẹ́ẹ̀ bá gbàgbé lórí ọ̀rọ̀ Nnamdi Kanu ló di wípé gbogbo àwọn ọjọ́ ajé ní ìlú tí di títì pa láwọn apá àwọn apá nìkan ní ìlà oòrùn gúúsù nàìjíríà wọn ṣàlàyé wọn ní bẹ́ẹ̀ bá gbàgbé ṣe rántí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìfowópamọ́ ò lè ṣí láwọn ọjọ́ náà àwọn akẹ́kọ̀ọ́ ò lè lọ iléèwé láwọn ọjọ́ náà nítorí àwọn èèyàn tó ń pè fún ìdásílẹ̀ Biafra tí wọ́n wípé láyé kò jọ pé ẹ nàjà tàbí ẹ ṣí ọjà kóníkálukú jókòó lé ẹ̀ ni wọ́n pariwo tantan wọ́n ní ṣùgbọ́n o ibi ọ̀rọ̀ ń dé dúró báyìí ó ti wá ń fojú hàn ní pé láìpẹ́ láì jìnnà Nnamdi Kanu yóò padà rí ìtúsílẹ̀ kúò lóko dáǹdè eléyìí tí wọ́n fi mú un ṣekún tó sì wà ìyẹn bẹ́ẹ̀ àwò gédéǹgbé ẹ wò ibi láti mọ sẹ́nuró níbi tá a bá dé láàkó yìí tá a sì bẹ̀rẹ̀ sí túmọ̀ yànnà náà lábala kejì nígbà tí n bá dé àmọ́ ìròyìn kan tún wà tí wọ́n tún fẹ́ sáré mẹ́nubà lẹ́ẹ̀kan sí ọba aláyé kan tó jẹ́ ara àwọn tó wà ní ipò eh, ipò àkọ́kọ́ nínú àwọn ọba aláyé ńlẹ̀ Yorùbá ó ti jáṣẹ̀ wọ́n ti wàjà àwa ṣàlàyé pé ọba aláyé ọ̀hún tó wàjà òun ló jẹ́ pé ó pé ọmọ ọdún mẹ́tàléláàádọ́ta ẹni tí í ṣe oníkòyí ti ìkòyí ilé ọba abdulyakeem àyìnlá ọládìpúpọ̀ kẹrin ó ti dágbére fáyé ó ti ṣe bẹ́ẹ̀ wàjà ó ti lọ darapọ̀ báwọn baba ńlá rẹ̀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 instagram wa ẹtẹ gbàgede mọ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ̀sí ń wù lọ́wọ́ sàlẹ̀ amóhùnmáwòrán yín lẹ́tẹ̀ láti lè fi kàn sí yàrá ìpolongo ọjà wa. tọ́ tèmi ti ń tòótọ́ ó yá ẹjẹ́ ń gbéra ńlẹ̀ kí n lò òkè lọ́hùn-ún olúwa tóbi lọ́ba fáṣùgbà lóko mi bẹ́ńbẹ́ yẹ́kẹ́ lẹ tún pè mí tí n bá dé ẹ̀ tó gbọ́ lónìí bẹ́ńbẹ́ yẹ́kẹ́. èmi ni aláìlúwà ọba dókítà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 BGI ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. tó ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn-ún abala tá a wà yìí ẹ ti mọ bá a ṣe máa ń ṣe lẹ́yìn ìgbà tá a bá ti kàròyìn tán wípé a máa ń yiri àwọn ìròyìn lára eléyìí tí a ti kàwò ni ọ̀dà ní dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí olúwa tóbi lọ́ba fáṣùgbà lórúkọ mi bẹ́ńbẹ́yẹ́kẹ́ ni wọ́n ń pè mí lónìí ẹ gbọ́ lónìí bẹ́ńbẹ́yẹ́kẹ́ ó yá etí kan èmi nìkan kọ́ mo wà ń kalẹ̀ gbéra ńlẹ̀. orúkọ tèmi ni Razak Ifeolúwa tí èmi àti Olúwatóbi jọ máa máa fi ọ̀rọ̀ jíròrò lórí àwọn ìròyìn yìí tí a ti kà sílẹ̀ ẹ ṣé tẹ̀ ń wò wá lórí ìkànnì yìí tẹ̀ sí ń darapọ̀ mọ́ ètò wa ojúmọ́ aláyọ̀ ẹ máa bá wa ká lọ bí a ṣe máa máa fi ọ̀rọ̀ jírí ọ̀rọ̀ lórí àwọn ìròyìn tí a ti kà fún yín tẹ́lẹ̀. tọ́ lára àwọn ìròyìn tó wà ń bí wọ́n ní ẹnìkan ó ń jẹ́ tóògùn wọ́n ní afurasí afiniṣètùtù ọ̀la ni wọ́n ní obìnrin kan ìyá ìyàwó lé ni wọ́n ní ó wọ inú ilé wọn lọ lọ́wọ́ kan náà wọ́n ní kọ̀mọ̀ jáde àìjáde ìpínlẹ̀ ọ̀ṣun ló ti ṣẹlẹ̀ ní agbègbè òkè ọ̀ṣun nígbà tó wá ṣẹlẹ̀ tán ọmọbìnrin ọmọ rẹ̀ kan ló wá tètè wá sọ fún àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn pé ẹ wá mí ọmọ rí èèyàn mọ̀ làwọn yẹn bá gbègbèsẹ̀ láti wá sílé yẹn láti wá yẹ ilé yẹn wò wọn ò bá ẹnìkankan ń bẹ̀ wọn à bá ẹni tó jẹ́ afurasí gangan bẹ̀ wọ́n ní ó ti sá lọ ṣùgbọ́n lọ́wọ́ kan náà wọ́n pe ah, irú kí leléyìí pẹ̀lú odidi ìyàwó lé bó ìyàwó lé ṣe wá pòórá hmm. ìgbẹ̀yìn gbẹ̀yìn ló di pé wọ́n wá lọ ń tọ pinpin tọ pinpin tọ pinpin wọ́n kọ́kọ́ gbá àwọn èèyàn rẹ̀ kan mú ṣùgbọ́n gbà téèyàn bá ṣẹ̀ àwọn tó gbá mú àwọn kọ́ ló ṣẹ̀ wọ́n fi hàn lẹ́kẹ̀kẹ́ ni wọ́n láwọn fi wọ́n sílẹ̀ àwọn afogbọ́n lù wọ́n pé wá bí àjọṣiṣẹ́ yìí ni o ìtọpinpin tí wọ́n ṣe wọ́n ṣe ìtọpinpin yẹn lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ní lálùpọ̀n kó tó di pé ọwọ́ wa padà tẹ afurasí afinìṣètùtù ọ̀la yìí. ṣé a fẹ́ ní àwọn èèyàn mọ ìgbà tí ọkùnrin yìí àti ìyàwó ilé tí wọ́n kúrò nínú ilé ni àbí báwo ló ṣe pòórá nígbà tó dáràn ní ìlú ọ̀ṣun tó lọ rí ẹ ní ìlú ọ̀yọ́ ṣé wọ́n jọ jáde ni àbí wọ́n jọ lọ òde torí ọmọ rẹ̀ sọ pé inú ilé ni wọ́n jọ wọ̀ mhm. báwo ni wọ́n ṣe jọ wá jáde tí àwọn èèyàn ò tiẹ̀ fura sí wọn débi pé wọ́n jọ jáde ni àbí sinmi débì kan ni ọ̀rọ̀ dẹ̀ wá di pé wọ́n wà ibi tọ́rọ̀ wa ti wá tún wà báyìí ò ní wípé ìtọpinpin tí wọ́n wá ṣe wọ́n á rí pé ọkùnrin yẹn ó ṣekú pa obìnrin yẹn ó tún wá lọ sí ṣùgbọ́n báyìí wọ́n ní wọ́n ti wú òkú ẹ̀ wọ́n ti wú òkú ẹ̀ níbi tí wọ́n tán sin tí ọmọkùnrin yẹn tí wọ́n ní ó sin sí ṣe rí ibi táwọn ń lọ lélẹ́yìí bíi ti irú ẹ̀sùn tó wà lọ́rùn Adédoyin tí wọ́n fi kàn lórí ọ̀rọ̀ Timothy Adégòkè kí ló dé tó jẹ́ wípé àfi káwọn èèyàn ó máa gbìyànjú àti ṣekú pọ̀ ọmọlàkejì tẹ̀jẹ̀ sílẹ̀ kẹ́sì bá owó nítorí owó ni. tí gbogbo wọn bá máa san wá sọ pé bí orílẹ̀-èdè wa ṣe rí ni ṣùgbọ́n a rí táwọn míì náà tẹ́ pé ọ̀rọ̀ wọn burú jẹ́ tẹ́pà ti jẹun gan sẹ̀ wọn ò lè jẹ́ wọn ò lè wọn ò lè fi ọwọ́ wọn báyìí wọn ò lè fi ṣiṣẹ́ láti jẹun ẹlòmíì gan ṣiṣẹ́ tẹ́ pé iṣẹ́ ò tó jẹ ṣùgbọ́n wọ́n ní ìfọ̀kànbalẹ̀ wọ́n ní ìfọkànsí pé lọ́jọ́ kan ṣá àdá ṣùgbọ́n àwọn kan tí ọkùnrin wọn bá ti wà bẹ́ẹ̀ pé mo ṣàfẹ́ ní owó ìdandan dandan ẹgbẹ́ mi ṣe kínní bá èmi náà fẹ́ ṣe ẹgbẹ́ mi ti kọ́lé mẹ́ta èmi náà fẹ́ kọ́lé mẹ́ta òun ni ó máa ń fà tí wọ́n fi máa ń tojú bọ ìbọ̀kúbọ̀ tí wọ́n máa ń gbé ìgbésẹ̀ tí kò tọ́ ìgbésẹ̀ ọ̀hún nígbà mìíràn ó dẹ̀ máa ń jalè wọn lórí tó jẹ́ wípé wọ́n máa padà kábàámọ̀ èyí owó ọ̀hún wọn ò ní rí iná èyí àti rìn ní gbogbo òbí wọn ò ní ṣe rí wọn ò ní lè rìn. ṣé ẹ tiẹ̀ rí ibi tọ́rọ̀ ṣekúpa ẹlòmíì láti máa fi gun àkàsọ̀ míì síbi ìgbéga kó lọ gbàgbé o ẹ wò ó ogún ọdún a máa ṣe kí ni. a máa gbéná fẹlifẹli ni. tó bá sì jó èèyàn lọ́wọ́ ṣe rí ó sàn ká dúró tọlọ́run ká ṣiṣẹ́ akitiyan wa agbóòjú wa tó bá tàsìkò èyí ó jèrè ẹ̀ ṣùgbọ́n báyìí o adúpẹ́ ó ti ní ìwádìí tún ṣì ń lọ lórí ẹ̀ lọ́wọ́ wọ́n ní àfi dandan kan fi mú rẹ̀ dánrin. ó gbọ́dọ̀ fi mú dánrin láti fi kó àwọn ẹlòmíràn tó bá jẹ́ wípé àwọn náà ń gbìyànjú àti gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ tàbí tí wọ́n tiẹ̀ ti gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé ojú wọn máa padà rí nǹkan tí ojú ti ẹ̀ rí. n tó wá wà mẹ́ni pé ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń fi ní ṣètùtù láì wọ́n máa ń sábà ní baba kan gbẹ̀jọ́ wọ́n ní ẹ mọ̀ ẹ wo orú ọ̀rọ̀ ti Adédoyin wọ́n wí pé ah wọ́n ló mọ̀ ọ̀yàn wọ́n ní kódà ó lákìtìyàn wọ́n ní pẹ̀lú gbogbo ẹ̀sùn tó wà lórí ẹ̀ tó wà lọ́rùn ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní àwọn ìgbésẹ̀ tó tún ń gbé kódà wọ́n tí wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń ṣètùtù ọlà tó máa ń lọ fi ẹlòmíì ṣe nǹkan yẹn wọ́n ní wọ̀nyí ní ẹ̀rí ọkàn mọ́. bẹ́ẹ̀ni ọkàn wọn máa ti dí. kódà bí wọ́n ṣe máa ṣe gan. pé à kò sẹ́ni tó lè mú ìfọkànbalẹ̀ ni wọ́n máa ń ní àwọn tó máa ti ń fi wọ́n lọ́kànbalẹ̀ pé tó bá ṣe é kò sí nǹkan kan tó máa ṣe é kò sẹ́ni tó lè mú ẹ kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ níbẹ̀ òun ló máa ń jẹ́ kí wọ́n fọkàn balẹ̀ wípé tí bá tiẹ̀ ṣe tó bá tiẹ̀ mú mi pápá orílẹ̀-èdè ta tiẹ̀ wà yìí tó yẹ pé òfin gan òfin bẹ́ẹ̀ fẹsẹ̀ múlẹ̀ kó tó di pé wọ́n gbé wọn lọ sí ilé òfin báyìí ẹ̀tìmáyé èèyàn kan tó máa sọ pé ọmọ mi ni ẹ filẹ̀ ẹ má jẹ́ kó jẹ́jọ́ àbí kọ́ mọ ọgbọ́n àlùmọ̀kọ́ ẹ tó fi máa gbé ìjẹ́jọ́ yẹn kúrò lórí ẹ̀ òun ló ṣe máa ń fi ẹlòmíì lọ́kàn balẹ̀ pé àti má tiẹ̀ ṣe é gan sẹ̀ mo ní àwọn tó máa dúró fún mi mo láwọn alátìlẹ́yìn. Hmm. ẹ wo ìyẹn ó tiẹ̀ ṣùgbọ́n títà ó jókòó ẹ wá tún wá gbọ́ kínní kan Yàyà Bello gómìnà ìpínlẹ̀ Kogi <laughs> ó wí pé ààrẹ Buhari ẹ ẹ lè rí ibi gbogbo ṣe ẹ fẹ́ pa ni pé ètò ààbò yẹn ẹ lè mọ̀ dẹ̀bi gbogbo ẹ̀rú Buhari kì í gbá kan àwòkọ ìkòkò bàbá sàásùn àwọn gómìnà yẹn nìkan lọ dáàbò nígbà mo bẹ̀rẹ̀ sí kàrò yìí. nígbà tí wọ́n bá ní kí àwọn gómìnà kan máa hmm. dáàbò bò hmm. nígbà tí àwọn agbésùnmọ̀mí máa sọ̀rọ̀ wọ́n ní àwọn àti Buhari gangan fúnra rẹ̀ làwọn jọ ní ọ̀rọ̀. ẹ wá wò báyìí sìn n ò yá sìn táwọn wípé ẹyin pẹ́pẹ́sẹ́ o ààrẹ Buhari kò lè sí gbogbo ẹ dákun o wọ́n ní ẹni àfijọ́yè àwòdì tí ò lè gbádìẹ ní ọjọ́ tí wọ́n bá tẹ̀ ń sún ẹ̀wọ̀n yìí ọ̀rọ̀ àkọ́kọ́ tí wọ́n máa ń sọ ni wípé àwọn ṣèlérí láti dáàbò bo gbogbo orílẹ̀-èdè ìpínlẹ̀ àti gbogbo ènìyàn tó wà ní abẹ́ ìṣàkóso wọn that is their first right as a president. tó dẹ̀ jẹ́ pé ètò ààbò yẹn náà kò wá sí rírí tá a rí nítorí pé ìṣekúpa ní ọ̀tún ẹ wo tàwọn ọmọ ológun àwọn tó jẹ́ agbébọn wọ́n dá wọn lọ́nà ní Abia wọ́n sì rí dájú pé wọ́n ju ọkọ̀ tó tún ń gbé ẹ mọ̀ irú orílẹ̀-èdè wo nìyẹn àwọn elétò ààbò gan táwọn èèyàn ń gbójú lé gan n ò fẹ́ lágbára àti kojú wọn ẹ̀mí wọn gan òde n ò jẹ́ pé irinṣẹ́ wo náà kó lé ọ lọ. tàwọn agbésùnmọ̀mí gan ṣe fi irinṣẹ́ ọwọ́ tiwọn ó ju tàwọn ológun ilẹ̀ wa lọ. bí nǹkan bá ṣe ń lọ bí eléyìí ó ń ṣàfihàn wípé orílẹ̀-èdè ti kùnà ṣé àwọn ọ̀rọ̀ tí bàbá Ọbásanjọ́ wá sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà o ó ti sú ààrẹ Buhari sútẹ́ kò yé mọ́ kò mọ ọ̀nà tó lè gbégbà mọ́ tó parọ́ kò síra níbẹ̀ ìṣesí Buhari gan ṣe bàbá Buhari wa gan ìṣesí ẹ̀ ni pé kò mọ nǹkan tó fẹ́ ṣe mọ́ kò mọ̀ ọ̀nà tí ò bá gbé gbà mọ́ kò mọ̀ èyí tó bí awájú ṣe ni kóun máa lọ àbí kóun padà sẹ́yìn àbí kóun fìsì ọ̀sùn tàbí kóun fìsì òsì torí pé kò tiẹ̀ sí improvement kò sí ìyàtọ̀ nínú gbogbo ohun tó ti ń ṣe bọ̀ kàkà kó ràn lára ọmọ ìyá kínní kan ṣe ló túbọ̀ ń le sí lójoojúmọ́. Wọlé Ṣóyínká sì rèé òun náà sọ tiẹ̀ ṣùgbọ́n kán lèèyàn sọ tiẹ̀ sí rere bí wọ́n tún ṣe máa mú lọ́rùn ọwọ́ tán máa mú lọ́rùn fín torí ọmọ pé bó sọ̀rọ̀ jù tí wọ́n bá lé ẹ ìjọba gan fúnra ẹ̀ áfúnra ẹ̀ áwọ̀ wá ẹ̀ kiri tàbí kí àwọn agbésùnmọ̀mí fúnra wọn kí wọ́n máa wá ẹ̀yàn kiri nítorí ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣe wọ́n pé wọ́n jẹ́ ẹ̀rọ afin wọn lẹ̀ tí ò bá ṣáà ti kàn mí tí ò ti kàn dílé mi kí wọ́n máa ṣe lọ bó ṣe wù wọ́n. ẹ ká tún wo títí àwọn ọ̀rọ̀ ìjọba tó wà lónìí àwọn tó bá ti lè sọ òótọ́ ọ̀rọ̀ ẹwúrú ti ṣèyíkì yẹn etí ìmáàmù ìlú àbújá torí pósò tọrọ ó yá ẹwọ tí ọba dá àmà láfíà ń gbà yẹn lọ́hùn kí lẹ́rí tó ṣẹlẹ̀ wọ́n padà dé pé ó yá kàn pé kápò lọ́fun yọ̀yọ̀ wípé ó yá ọ̀rọ̀ tó sọ wípé o mọ àwọn gómìnà kan tí wọ́n ń ṣalágbàtẹrù àwọn tó jẹ́ agbésùmọ̀mí ó yá wá fún wọn sóde àfìgbà tí ah, orílẹ̀-èdè yìí kúlùwó ṣe ní láyọ̀ àtàlàfíà tá a bá sì pariwo títí pé yorùbá nation yorùbá nation àwọn kan tún mọ ẹyìn rí fún un ó dé àsìkò wá tó ń tá a fi lọ lé báyìí ipò tó ń tá a fi padà sílé nítorí ojoojúmọ́ ṣàlámà ké tantantantantantantan lórí eléyìí ìṣèjọba tó sì wá ń tọ ò ṣe bí ìgbà tó jẹ́ kúkà wà. ó ṣe ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n gbọ́ nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè rárá wọn ò tiẹ̀ mìíràn kò kàn wọ́n ọkàn ṣe ìjọba wípé ẹ ṣáà ṣe tán tá a bá ṣe tán nǹkan tó bá wù yín kẹ wá fi kún lẹ́yìn àwa ṣáà máa ṣe lé ìtàn náà ò bẹ́ẹ̀ gẹ́ ni wọ́n ṣe ṣe ẹ̀mí ọmọ ènìyàn ò tiẹ̀ jọ wọ́n lójú ara ò ta wọ́n wọn mi kò tiẹ̀ ṣe wọ́n ní nǹkan kan rárá. kódà àwọn àròpé kan ṣe lé nìkan o wọ́n tún yìí sọ pé ó dájú pé twenty twenty three àwọn náà ni ó tún wà níbẹ̀. ẹ wá rí láì ẹ wo yóò tó wọ́n gbogbo ń tá a bá ṣe lónìí ìtàn ní bọ́dọ̀ la wọ́n ní àrọ́bá nìtàn àbí Eh, ìtàn ló dá àrọ́bá àbí àrọ́bá sì ní bàbá àtàn níbi wá dé dúró yìí ẹ tó ṣe tó dáa orúkọ rẹ̀ ò mà ní parẹ́ ẹni tó sì jẹ́ tó kù díẹ̀ káàtó orúkọ tiẹ̀ náà ò ní parẹ́ nítorí ẹ̀ ló sì jẹ́ wípé ẹjẹ́ àgbèsórélẹ̀ báyìí dọmọ káwùwà tó dáa dọmọ ẹ wo ẹjẹ́ a máa sẹ́nu rómi tá a bá dé ìwọ̀ntìwọ̀ntì kọ́lé yín bí òjú méjìlá ọba ti bẹ̀rẹ̀ jẹ̀mí ìbò tán ẹ̀yin ọ̀dà bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àwọn ìṣẹ́ nínú ibi tá a bá dé ìròyìn náà ẹ máa fi sọwọ́sọwọ́ ọ̀sàlẹ̀ yẹn lórí ètò ojúmọ́ aláyọ̀ yóò yẹ́yìn okò ní yẹ̀ẹ́lẹ̀ ẹ̀ ní fàkà kan jẹ́ kó o sì ní jẹ́ bẹ́ẹ̀ kò ní ta lé yín lọ́ọ̀dẹ̀ yìí olúwa tóbi lọ́ba fáṣùgbà lórúkọ mi bẹ̀m̀bẹ̀yẹkẹ ni wọ́n tún pè mí ẹ wo ẹ ti gbọ́ lórí bẹ̀m̀bẹ̀yẹkẹ ẹ pàdé wa ẹ pàdé mi lórí ìròyìn àpapọ̀ ẹ tún pàdé wa lórí ìròyìn lédè gẹ̀ẹ́sì náà tìròyìn àgbáyé lédè yorùbá àti lédè gẹ̀ẹ́sì ẹ tún pàdé wa lóní bẹ̀bẹ̀ yẹn kẹ́ ẹ pàdé ètò tí eléyìí tí bàbá gbàgede mò ń ti mọ gàtí ètò lónìí ẹ tún gbọ́ lóní bẹ̀bẹ̀ yẹn kẹ́ ẹ ṣe púpọ̀ o yóò mọ ju wa ṣe ẹ ní fàkàkàn jẹ kó o sì ní jẹ́ bẹ́ẹ̀ ẹ wò ó àwẹ̀ mélòó wọ́n ti gbàgbé ọ̀dà àwa tá à ń gbàwẹ̀ àlámọ́ra wa abdultobi fàṣùgbàrúdín ló mi àpòǹgbẹ. razak ìfẹ́olúwa ló ń dágbére fún yín pé a ó tún máa pàdé ní òwúrọ̀ ọ̀la ó dàbọ̀.